tí mi tú tí bàbá mi tó tulẹ̀ fún wọ́n ti fún aládé. láwọn tí bàbá yìí sì tu ilẹ̀ fún. wọ́n ti fún aládé. láwọn baálẹ̀ abẹ́ bàbá yìí. wọ́n ti fún aládé wọ́n ti bẹ́ẹ̀ ti baálẹ̀. wọ́n ti wá da lọ́wọ́ wọ́n fún ah. so so. wọ́n ní mẹ́gàjì Ìbàdàn bí ọba bò mí lẹ́la mọ́ ẹ so now wọ́n ti fún aládé èmi sì tí wá ní mo tún wá gbẹ́dẹ̀ Olúbàdàn ni ẹ mọ̀ gbogbo wa tó Olúbàdàn tó bá dé gbà ọba níbẹ̀ sọmi de yín hmm. ìfẹ́ Ìbàdàn sì ni Oyèṣílẹ̀ ní fine à ń bá fẹ́ lọ ṣùgbọ́n ṣùgbọ́n ìbàdàn kí ni ọba méjì ìbàdàn kí ni ọba méjì lára ọba kan ìbàdàn ní hmm. from the onset in tó ń bí bàbá wọn gan nínú yẹn pé ah ọba rí báyìí ó ní ó ní bó ṣe ká ṣe náà tó máa tu bà tó máa tó máa tu ṣẹ́ àwọn ò ṣe bẹ́ẹ̀. ẹ èmi wò ó pé sẹ́rí gẹ́gẹ́ gbà tí mo ṣe ìwádìí nígbà tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ mo wá lọ sínú ìtàn mo sí ní ṣèwádìí ní Ọ̀yọ́ láyé ìjọ́un Aláàfin Ọ̀yọ́ máa ń dé adé adé ládé ìṣẹ̀ǹbáyé mo wá rí pé àwọn ọba sọ̀rọ̀ náà máa ń dé adé wọ́n sì máa ń lo ìjìgbà ìlẹ̀kẹ̀ táwọn ọba táwọn ọba máa ń lò èmi wá rò pé bóyá èyí ò ní àwọn ní bàbá wa gómìnà àná náà wò pé káwọn náà ó mú mọ́ ọ kádé ṣùgbọ́n adé ti bá sọ̀run ó yàtọ̀ sí adé tí aláàfin dé ẹ̀rí pé ààrẹ ọ̀nà kakanfò náà ní adé kan tí máa ń dé ní kakanfò ìbá sọ̀run lólórí ogun gbogbo ilẹ̀ yorùbá kèé ṣe kakanfò abẹ́ olórí ẹ̀ṣọ́ aláàfin ni kàkàǹfò olórí gbogbo ogun ilẹ̀ yorùbá ní Báṣọ̀run ọ̀yọ́ ìní nígbà tí ibo àwọn èèyàn sọ mo sọ fáwọn èèyàn nígbà táwọn ní à wọn ò tí ì dádé rí nìbàdàn mo ní ẹ padà ní ìgbà tí ibo olúyọ̀lé jẹ Báṣọ̀run àkọ́kọ́ síbàdàn ó dé adé Báṣọ̀run síbàdàn torí pé Báṣọ̀run tó jẹ pẹ̀lú ẹ̀tọ́ ni aláàfin àtìbà ló fi jẹ́ ó sì fi Kúrúnmí jẹ kàkàǹfò ọ̀rọ̀ bọ̀ ń bẹ̀ lọ́jọ́ iwájú lórí ètò mi ìlèyùn èmi rò pé bóyá èyí náà ni wọ́n wò pé kò sí tó burú ń bẹ́ẹ̀ ẹ̀yìn tabalẹ́ká fáwọn ìjòyè bíi mẹ́wàá àbí mọ́kànlá àwọn ìjòyè àgbà ká fún wọn ládé kádé wá pọ̀ bí táwọn bàbá bá ti ń lọ wọ́n rò pé tí bàbá bá ń lò òde ẹ̀yìn àwọn olóyè àtàwọn mọ́gàjì èni wọ́n kàn kù lẹ́yìn pé kádé ọ̀sà wàá pọ̀ lọ lẹ́yìn bàbá wa. sẹ́ẹ̀rì sẹ́ẹ̀rì àṣálẹ̀ wà àṣálẹ̀ wà bẹ́ẹ̀ àṣálẹ̀ tó bá máa wà ó lè ṣe ó lè farí lẹ́yìn lórí. sí bàbá wa Olúbàdàn fọwọ́ sí i ní ah, tààràtàrà ah, lè ah, gbà. so ọba ló nílùú ẹ̀ Hmm, hmm, ọba ló ẹ òun ló sì ní ìjòyè rẹ tí ọba bá ok bí mo ṣe kéré yìí mo ṣe kéré yìí ṣẹ́ẹ́rì nìbàdàn mọ́gàjì ni mí bẹ́ẹ̀ tí mo bá dé àárín àwọn òwú ọba ni mí. Hmm. torí pé yìí ló lórí wọn. nígbà tá a ti ní ọba bíi forty five. mi ti yé so now nìbàdàn ní èmi. èmi tẹ̀sán abẹ́ olúgbòde mọ́gàjì olúgbòde ìbàlẹ̀ ni èmi ọlọ́run kó àkóṣe gbogbo gbogbo àṣewò pátá èmi ọlọ́run gbé fún níbàdàn lẹ́nu hmm. torí pé bí ọba wọn ni mo jẹ́ hmm. mi ní pé àmì lọ́ba o láàrin ìbàdàn tó hmm. bẹ́ẹ̀ o. ṣùgbọ́n láàrin àwọn òwú láàrin òwú ọba òwú ni mí. ṣe ẹ kú làákà ìbàbá wa. so tí torí ẹ sọ pé ẹ rí i pé nígbà tí a bá lọ sí convention wọn á ní àní ọba wọn wà fi wá ta wọn wá jà pé láyé lákòóso ní tọ́jú ọ ẹ ẹ tẹ̀ ìyáwó bàbá wa. mélòó lu yín. ilẹ̀ òwu. àwọn ìgbèríko oríko wo lọ́wọ́ àfọwù nìbàdàn lónìí ṣe pé yorùbá ní pé wọ́n ní ọmọ ìbàdàn tó nílé tí ò lóko ọmọ àlè ni àwọn oko wo ni olú ni oyè sílé olúgbòde ní. oko wọ́pọ̀ tí sẹ́rùn mu àròkò wà ní. ẹrùn mu àròkò ẹ tí wọn ò fún ẹlẹ́rùn mu ní adé ni ṣèbóòwù ni ẹrùn mu. ẹ ṣẹ́rí ní ìsìnbáyà ó ti pèsè méjì òwú ẹrùn mu wà ubarewa owero muduwa owubarewa so èwo ni ti yín nu méjèèjì ti wa. ṣé èyí tí màá fẹ́ ibi tó jẹ́ ki n beere nu torí wípé emi a máa sọ ọrọ ti ń sọ àbẹ́tò tí ń ṣe ń ṣe ìwádìí ẹ̀ dáadáa dáadáa ni agbọ́n tiẹ̀ wá fún yín ní adé olówu ṣé ibi tí òwú ìbàdàn ní ẹrù mú ibẹ̀ lẹ́lọ́ọ́ kọ́ àfin sí ni àbí tá a bá lè òye sí ní olúgbòde náà lẹ́ẹ̀mọ́ lù gẹ́gẹ́ bí ààfin. tí wọ́n bá pé àwọn òfin wọn á mọ̀ lórí olúwa ní níbi àpẹ. ìdí àpẹ. a sì ní a ní agbo olé níbi àpẹ gangan. Hmm, hmm, hmm, mo rántí nígbà tá à ń ṣèwádìí nípa àrùbùà ìbàdàn mo rántí pé gbogbo bẹ̀ la fọ́. àbá nìyẹn. mo rántí mo rántí tọ́lọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ sì ń bọ̀ ńbẹ̀ lọ́jọ́ iwájú àwọn èèyàn ọmọ bíi ti ń jẹ́ olúùlú òwú gangan tí ogun fọ́ ọ̀rọ̀ ń bọ̀ pẹ̀lẹ́ rí ń bẹ̀ lọ́jọ́ wájú. ẹ lọ wo máàpù ẹ rí i pé gbogbo tó bẹ̀rẹ̀ láti bẹ̀yẹn òwú òwú náà kébẹ̀ hmm. gbogbo gbogbo bísọ̀ ẹ̀sẹ̀ òwú gbogbo ó yé mi jù ó yé mi jù. <laughs> ẹ ṣé bàbá wa mò ń bọ̀ tìmí lẹ́yìn. Hmm. orí mi tẹ̀sẹ̀ gèmí kọ́ wá ṣẹlẹ̀ lẹ́yìn padà lẹ́yìn mi agbẹnimọ́dẹ̀yìn ńlá ń borí orí àgbèrè àtẹ̀tẹ̀ nìran àtàkàràmọ́lẹ̀kẹ̀ àfọ̀pá àtẹ̀tẹ̀ ìtaná orí lóníṣẹ́ ìṣe ọ̀sẹ̀ yìí bí ẹni àjíkẹ́ àjàkẹ́ orí ni mò ń pè ń bẹ́ẹ̀ bá jí láàárọ̀ ẹ fọwọ́ orí yín ẹni táyé rẹ bá tún lẹni tó yan orí ire látọ̀run o bóyá ẹsẹ̀ ń darapọ̀ mọ́ wa o lórí ètò yín ètò wa orí adé pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Lájí Abbas gbogbo ìlú ń pè ní olùkọ́ àgbà <laughs> àlejò mi lónìí o òun náà ni bàbá wa o olóyè Teslim Abíọ́dún Olúgbòde tí ń ṣe mọ́gàjì baálẹ̀ oyèsílé olúgbòde ìta mẹ́rin ilẹ̀ ìta baálẹ̀ ilẹ̀ ìbàdàn mọ́bìnú bàbá ìta baálẹ̀ ilẹ̀ ìbàdàn torí <laughs> bàbá wa ẹja áfíríkì nìkan wò bàbá yìí jẹ baálẹ̀ ní ilẹ̀ ìbàdàn ìlú ìbàdàn rojú àsìkò tó fẹ́ sí àlàáfíà nìbàdàn ó lásìkò bàbá yín tá a bá yọ ọwọ́ àsìkò olúyẹdùn tí ń ṣe tọ́jà tẹ̀lé mọ́yẹ̀ kò sí tẹ̀m̀bẹ̀lẹ̀kún láàrin àwọn ìjòyè irú èyí tá a máa ń ṣe tó ṣe pé bí wọn ò dìtẹ̀ baálẹ̀ baálẹ̀ ó dìtẹ̀ ìjòyè kò sí ẹlẹ́ẹ̀kejì ni pé gbogbo ogun tí bàbá yín ráwọn jagunjagun ẹ̀ lọ ni wọ́n ja àjàṣẹ́ ìtò pé odidi àwọn ilẹ̀ wọ́n pa wọ́pọ̀ lórí Ìbàdàn bàbá yín tún ṣẹ́gun náà bó ló ṣe rí lásìkò bàbá yín tí bàbá yín fi ṣe àṣeyọrí ńlá tó ṣe pé kò kúrò nínú ìtàn ilẹ̀ Ìbàdàn àti ìtàn àgbáyé lónìí. sẹ́rẹ̀ the most peaceful moment nílùú Ìbàdàn ìgbà tí bàbá bá wa Òyèṣẹ̀lẹ̀ Olúgbòde Olúgbòde ọ̀bọ̀sọ̀ tó wà ń torí pé bàbá yìí sì ń bi ọ̀tẹ̀ láyé inú tó bá tó sí táyé bàbá òfin táyé tó bá tó sí kẹ́hìndé bàbá òfin kẹ́hìndé. Hmm. Ah, mo ti ẹ̀gbọ́n náà méje torí pé bàbá yín ni kí kábà lè mọ̀ pé bí bàbá yín ṣe ṣe ètò tó dáa tó láyé bàbá yín ilé oyè tá a wá pàtàkì láàrin àwọn obìnrin nìbàdàn lónìí ọbabìnrin àbá síwájú obìnrin ni ká pè ló tá à ń pè ní ìyálòde ìbàdàn hmm. bàbá yín lọ dálẹ̀ tó fi ṣubú ọlá tó fi jẹ tọgbẹ ẹ fún ṣe tá a ní wúrà lọ́jẹ tẹ̀lé yùn bàbá yín lọ dá oyè náà lẹ̀ hmm. ẹ máa bọ̀rọ̀ yín bọ̀ bàbá wa. sẹ́ẹ̀rì ẹ rí i pé bàbá tó oyè ìbàdàn dáadáa hmm. wọ́n tó dáadáa tí ò sí pé tí ò sí pé ó ń fa ìjà má ṣe tó yẹn ìbàdàn rójú ìbàdàn ráyè gbogbo àwọn gbogbo àwọn jagunjagun tí wọ́n máa sógun tí wọ́n bá dé ẹ̀tọ́ wọn àbò fún ẹlẹ́tọ́ wọn. ìbíkúlé ah, nítorí ah. ìtọ́jú àmì lẹ́nu pé ìbíkúlé lágbára kọ́ ọ fatro bàbá yìí táwọn ilé ìbọn gbọ́mọ di kúùpù pẹ̀lú agbára tí balógun ní. ìfẹ́ yẹn wá wà gangan títí dèní láàrin olùgbé àti ìbíkúlé. dòní olóyìn náà ló sì wà. dèní hmm, hmm. aṣojú manga eh, olóyè ìbíkúlé ní èní èmi àti ìbáyìí ni wa. Hmm. kì í ó máa ń fún mi ní àpọ́nlé tó pọ̀ èmi náà kì í mojú ẹ̀. àṣeyẹsẹ bàbá mi eh, Adéwálé ìbíkúlé. Ah, torí pé ó mọ ìtàn ah Adéwálé ọmọ ìta ọmọ ìta ó sì yé hmm. bákan náà ni uh, Magaji da Akere. Hmm. bàbá mi bàbá dáadáa òtórí irùngbọ̀n òtórí ogun dá irùngbọ̀n sí yọ̀tọ̀ mi yọ̀tọ̀ mi. ṣe é rí i pé ẹni tó mọ̀ tán <laughs> ẹni tó mọ̀ tán eléyìí àbáwọn lè rí hmm. ṣùgbọ́n lómi tó wà mọ̀ tán tó gbó ti jẹ mọ́gà mi gẹ̀rẹ́gẹ̀rẹ́gẹ̀rẹ́ no <laughs> bẹ́ẹ̀ èmi bí mo fi mo fi wáyé jọ bàbá mi bàbá mi mo mọ̀ lára wọn pọ̀ jù torí pé ẹni tí ó bá jí ètò apẹ́ èèyàn ni òun ẹ fọ́nrẹ́ bá ẹ máa wọ́n rántí tẹ́ ni tí ó fi tẹ́ hmm. torí ẹ mo máa ń gbọ́ bàbá á ọlọ́run tó fún bàbá olúwa ní sùúrù ọlọ́run náà mo bẹ̀ ọ́ kó fẹ́mi sùn tó ti jù bàbá gan lọ lókè hmm. bàbá tí àbọ̀ tó wà ní sùúrù ni ìbàdàn ti fọ́. Hmm, ọlọ́run sì ní jọ́ fọ́ ọlọ́run ní jọ́ fọ́ ọlọ́run ní jọ́ tú bàbá dáadáa <laughs> ó yá bàbá wa bàbá wa. sẹ́rí mo kàn rọ bàbá wa torí pé àwọn náà ni grand patron wa fún ẹgbẹ́ warlord. Hmm, ẹgbẹ́ ọmọ ìbílẹ̀ jagunjagun àwọn tó ṣe pé àwọn gan wọn ní Ìbàdàn. bẹ́ẹ̀ni hmm. mo bẹ̀ wọ́n dáadáa wọn kàn jọ tó lọlọrun kàn ṣíjú àánú ọmọ wọn ni wá kàn gbọ́ alárugẹ hmm. àwọn náà bí wa kàn má jẹ́ kí ọmọ jagunjagun kó sọ́fà oyè. Ah, torí kì í ṣe nìbàdàn nìkan ìgbọ́n mo máa ń sọ mo ti lọ káàkiri káàkiri gbogbo ilẹ̀ yorùbá ni orúkọ àwọn ilé ọlá ń parẹ́ lọ orúkọ àwọn jagunjagun wa ń parẹ́ lọ. kàn má jẹ́ kàn àwọn bàbá wa náà gba ọgbẹ́ tí wọ́n gba ọ̀fà sí ara hmm. wọ́n ti wá sọ́n trash ẹ wo eighteen something láti jọba kẹ́hìn ìbàdàn àti bẹ́ẹ̀ àgbóhùn ọba mọ́ hmm. kí ló ṣe àṣẹ lọ́hùn àṣẹ lọ́hùn so ká jọ̀tún lọ́hùn bóyá bóyá náà ni gómìnà sì fẹ́ ṣe pé yìí tẹ́ ẹ ti jọba ti pẹ́ kí wọ́n máa fi fún yín ládé. sẹ́ẹ̀rì ẹ̀mọ̀gọ́ no sẹ́ẹ̀rì nílùú ìbàdílé ni tẹ́ fẹ́ ṣe dáadáa irú àwọn ilé ọlá yẹn àwọn gangan ló yẹ kán fún ní adé yes àwọn ẹlẹ́kùn wọn fún adé àwọn gbàgbọ́dọ̀ kan fún adé adékèké kìlọ̀ kan fún pé ọba ni ọ́ so that ìbàdàn ò ní parun hmm. kọ́ máa máa gbé adé ìbàdàn sorry adé ìbàdàn kan máa gbé lọ sí bódìjà hmm. àárín ìbàdàn lẹ́gùn wá ibẹ̀ lẹ́gùn tí jó sọmi hmm. de yín ní ìsìnbà káwọn ilé akéré káwọn ilé olúgbòde káwọn ilé bìkúnlé ó ṣe é fìyàn láàfin náà kọ́ fún wa ní lílo adé súnmọ́ adé bídẹ́kùn kọ́ fún wa káwọn yẹs ọba ni wa ṣẹgẹt ọba ni wá. bàbá wa torí àsìkò torí àwọn èèyàn fẹ́ bá wa dá ṣètò kọ́ má di pé ọ̀sẹ̀ bọ kẹ́bọ jẹ ẹ jẹ́ fi òkè ẹ̀rọ lẹ̀ ẹ lèmi a máa ń sọ ọ́ a rí pé ọ̀rọ̀ sì pọ̀ tí mo fẹ́ béèrè o la fi ń pẹ̀ yí onílé iṣẹ́ lálá àti olókoòwò kéékèèké èyí náà bọ́ bá ṣe èèyàn ọgbọ̀n ṣẹ́jú ni o ẹ̀ bá àwọn ara wákàtí kan torí pé ètò tá a gbélẹ̀ fún lọ́balọ́ba fún ìjòyè a rí i pé wákàtí kan ò tó wákàtí kan ò tó òkè lọ́dọ̀ àfi wa ni o zero seven zero four six three three three five six six lẹ́ẹ̀kan sí zero seven zero four six three three three five six six táyì bá wa ń bẹ lẹ́yìn odi orílẹ̀-èdè wa nàìjíríà ẹ̀ sáà lo plus two three four eight one six one three two five five eight seven bá àwọn wetí mi lẹ́yìn ọba àwọn ojú òpó. tó ẹ kú ìyálẹ̀ta o orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè é. òun lẹ́yìn náà. ẹsẹ <laughs> mm, mm. gan ni ẹsẹ pọ ẹsẹ pọ ẹtọ bá ń gbé pé o ẹkú ìyálẹ̀ ta o orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè ara ilé wọ́n jà ìtàbálẹ̀ olúgbòdó yẹn bá wa dá sétò. ẹ ṣe o àmín ni yàlọ àmín àmín àmín. ẹ ṣe àdúpẹ́ ọ̀ thank you. ọ̀dà àbá ara ilé wájà ara ilé wájà bàbá wa tá a bá ẹlòmíì tí wà lójú òpó. ẹ kú rédíò o ẹ rédíò o ọ̀sán o àwa tá a bá ń pẹ̀ máa kú òǹbí rédíò wa ìyálẹ̀ ta o orúkọ yín àti ibi ẹ ti ń pè. ẹ̀yin Olúgbòde kí ló dé ẹ bá gbètò mọ́ mi ẹ

tó ẹ bá wa dá sétò o ah, àbọ̀wù lẹ́yìn náà sọ́wù tó lẹ́yìn náà ẹ ọyẹ ẹ sọ ọyẹ ẹ sọ̀rọ̀ um, ọlọ́run bá ní. ẹ káàárọ̀ o ẹ ṣe é kú fẹsà amínú yàgbẹ ẹ ṣe o thank you. Ese gan ni o <laughs> ẹlòmíì ti wà lójú òpó ẹ ti wọlé o ẹ kú òǹbí rédíò yẹn ẹ ti wọlé o orúkọ yẹ àti ibi tẹ́ ẹ ti ń pè tó ẹ bá wa dá sétò Lájí Àbáàsì náà ni olórí ètò orí adé hmm. àbá ń gbọ́. Hmm.

kódà ilé Ifẹ̀ ọba pọ̀ ọba pọ̀ nílé Ifẹ̀ gan. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bàbá mi nílé Ifẹ̀ ọba ńlá ń bẹ. <laughs> ọ̀rọ̀ wọn sọ lẹ̀ bàbá wa. ẹ wo ẹ ṣé mo dúpẹ́ ọlọ́run nífẹ̀ẹ́ yín ọlọ́run rí tirinu yín ṣe é lọ́rọ̀ yìí ẹ rí i pé bàbá olùbàdàn gangan gangan mo sọ lẹ́ẹ̀kan mo ti sọ pé à ń fárí lẹ́yìn olórí mo dẹ̀ pé gómìnà wa náà gómìnà Olúṣèyí Mákindé alábàárẹ́kà ìdání ṣe rí gbẹ̀mí ṣe fíìl pé àwọn tí wọ́n yẹ kán fún number one ọ́ àwọn baálẹ̀ tí wọ́n ní kìmì tẹ́ni domain àwọn ẹ̀gàn gan wọ́n tó sọba. So air chiefs kò tó sọba. àwọn baálẹ̀ bíi ẹrù mútẹ́dákọ̀ lálùpọ̀n ìdó àwọn iná tó sọba báwo ló ṣe máa lọ fún àṣẹ. àkókò ti pè wá níjà àkókò ti pè wá níjà torí wọ́n fẹ́ àwọn tí wọ́n ka ìròyìn wọ́n ti ń palẹ̀ mọ́ láti wọ inú kulu kí tó di pé a máa fi èyí ṣe lọ ẹ̀jẹ̀ kọ́kọ́ kí àwọn tó tẹ̀lé bàbá mi Mọ́gàjí Teslim Abíọ́dún Olúgbòde wa mo kí ọmọ ọba Isiaq Adélékè Olúgbòde lára àwọn tó kọ̀ wọ́ní pẹ̀lú bàbá wa ni àti Abidin Olúgbòde ìwà gbàgbé bàbá mi ọ̀rẹ́ mi dáadáa Alhaji Kamalidin Olúgbòde nítorí kọ́ wọ́n rìn pẹ̀lú bàbá wa wá bàbá kó ti gbá àmọ́ tààtàrí ìmọ̀ràn yín fún ìlú Ìbàdàn lápapọ̀ àti Yorùbá. ìlú òní tẹ́ lórí wa bàbá mi ayégun sọ mo tún kíyìn mo kíyìn mo kíyìn ẹ kú sùúrù hmm. sùúrù yín ẹgbà Ọlọ́run bá èmi náà mo bẹ náà kí n jogún rẹ o hmm. ẹgbẹ yóò gun o ìyá mi mo kíyìn dáadáa alájà àṣìdá ẹgbà èmi yóò gun o. Ah, yàtọ̀ sílẹ̀ fún wọn ní tẹ̀lé mo lórí kékeré lọ bá mo tún sọ kí ìyàwó lè gbọ́ ni o ìyá mi mọ̀ ìyá mi mọ̀ mo sọ kí ìyàwó lè gbọ́ ni. ìyá mi ọmọ náà kọ̀dà gbà pọ̀ o màsájà lọmọ náà jẹ́ o ìyá mi ẹ̀ pọ̀ fún ẹ̀mí yóò gun o bàbá mi mo rí wọn jó ni wọ́n tún dàbí ọmọ eighteen years ni ẹgbẹ́ ọlọ́ọ̀ba ọkà tẹ̀lé fún wọn onírọ̀ o ìlógún ma thank you so much. tó mo dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé mo dúpẹ́ lọ́wọ́ àgbà mo sì dúpẹ́ lọ́wọ́ tọ́pẹ́ ọ̀kẹ́ tó ṣe wípé ó jẹ́ kẹ́ ẹ lè máa rí mi wò káàkiri tìbútòrò lórí facebook wa bákan náà ni mo sì kí ọlọ́wọ́ ọdẹ mi látàárọ̀ adéyẹyẹ jẹ́ pé iléeṣẹ́ wa tàbá tó pè yín. ní agbára ọlọ́run àjíǹde ọlọ́mọ jẹ́ ìgbẹ́gbẹ́ àti àtìkù màmá dayinu lágbára ọlọ́run. lágbára ọlọ́run alẹ́ tó kàtà máa ń ṣe ní ọjọ́ àbámẹ́ta ní aago mẹ́sàn-án alẹ́ sí aago mẹ́wàá níjọ́ tá a bá fẹ́ sọ ìtàn Olúgbòde a tún wá bá yín a gba àṣẹ gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe a tún bẹ̀rẹ̀ Olúgbòde tó títí ọjọ́ mẹ́jọ tá máa pàdé wa àmọ́ tó bá di ọ̀túnla ní aago mẹ́sàn-án ilé ọjọ́ àbámẹ́ta sátidé ẹ pàdé mi lórí ètò ìtàn Yorùbá èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Lájí Abbas olùkọ́ àgbà ní kí wa lórúkọ bàbá mi Olúbàdàn tilẹ̀ Ìbàdàn yìí pé ejò kan ò ní rọ́ọ̀lù wèrè pè láyè ire o.